da, I just see that you da da da da. Roll your waist. That's the grace and pound da. Ah. Somebody. You know me, man, gonna survive and I go say. Pípẹ́ bí alájọ Ṣọmọlúwe bí alájọ Ṣọmọlúwe you know I survive and I go say. Ó pẹ́ bí alájọ Ṣọmọlúwe bí alájọ Ṣọmọlúwe. Túndé Túndé ṣó ni dúró jẹun do you get? our? ọ̀rẹ́ àbúrò mi ń bọ̀ àgbè mi sin àjọ máa lọ gbé ní airport ó náà. but he has no flight to miss ah, ah, adé dúró díẹ̀ náà rivers. ó kàn sọ bẹ́ẹ̀ ni tí o bá miss flight kankan ó máa miss èmi mi náà dẹ̀ ti miss ẹ̀ so i gotta go pick him up ṣó um, as usual tó bá ń lọ lè fi kí síbi tí a máa ń fi sí because bí mo ṣe ń lọ èmi ìṣọ́ ó lè dọ̀la ó lè dọ̀túnla do you understand. Ah, ọ̀túnla ìgbà wo ni mo débi tó tún ní ọ̀túnla ló máa dé. má bẹ̀rẹ̀ àbúrò mi ní mo bó ṣe lè I go see you there. Same. Yeah. apamọ̀júbà. <laughs> báwo. káàbọ̀. ẹ ṣe kẹ ẹ ṣe kẹ. ṣé o ru òtí bẹ̀rẹ̀ sínú ẹ̀ because the next thing ẹ máa sọ ni ahoro yìí pọ̀. nẹ́ẹ̀sì tó máa ń sọ nìyẹn. nẹ́ẹ̀sì afa. ẹ ṣe ṣe naija yìí. Yeah, yeah, I'm back in my country. Of course, of course. Uh, no, I'm not coming back anytime soon, man. I'm back for good. Uh, definitely, I will give you a call later we talk better. Okay. Pa mi. Ah, ẹ̀kọ́ tí wọ́n pa yín lẹ́rìn. Ẹ̀yin fọ́ ni o bros. Ok, ẹ jẹ́ kí n ṣe ẹ̀kọ́ lórí. Ok, mo then direct this one. Wọ́n ní ká yí pé wọ́n ní bíi thirty million naira ń sìn. Tó yẹ pé kò dẹ̀ ṣọ́ọ̀pù máa lówó mi mọ̀ tó máa fi gbà. Hmm. thirty million naira lónìí. Ok. Ok. Now, èmi wọ́n ní ọ̀tá mi sick. Hmm. wọ́n ní ọ̀tá mi ń sick pé twenty eight million naira ló máa fi tọ́jú mi tí màá fi wà alive if not ọ̀tá mi máa kú jọ mo fẹ́ bèèrè ṣé wàá sacrifice twenty eight million thirty million yẹn láti save life. kìíní rí mo rò pé tẹ bá sick lónìí kìíní tẹ mú yẹn ló fà bros rest in peace ni o màá bẹ́ẹ̀rù funfun yìí lọ́wọ́ kan ní ọwọ́ kan ni bros ẹ lọ nìyẹn o ah ẹ̀yin lẹ máa mọ bẹ́ẹ̀ sí máa ṣe ah mo sọ fún yín náà kí ni ti pọ̀ jù náà. no no no jokes apart. bros no, i just. jokes apart. ṣé o ò ní fi owó lẹ̀ láti fi save life mi. mo ti sọ fún yín i can't spare my money twenty eight million on bẹ mọ̀nà ẹ stop kìnìún ẹgbẹ́ mi sọ kí tó tra mo ti máa ń báyìí báyìí sọ ẹ lè máa mú kìnìún lọ́nà ah, ẹ gbàgbé o. ọ̀rẹ́ ọ̀rẹ́ ọ̀rẹ́ ẹ̀gbọ́n ṣé ayé máa fẹ́ kí n yà níbi ìgbàlódé wọn alámọ̀lá ah, àmàlà bi eh, àmàlà yẹn ló máa ló máa ṣe yọ dọrọ jẹ ká lọ sí síbẹ̀ mo fẹ́ jàmàlà ah, mo fẹ́ jàmàlà ọ̀pọ̀ tí mo jàmàlà láti àmàlà yàtọ̀ sí àmàlà àmàlà wà ní àmàlà jẹ ká lọ. ẹ ẹ apa? no no no jẹ́ ó di ọ̀la kó tó wá gbé mi mo ti mo lọ sí ilé báyìí ẹ̀gbọ́n ti wá pick mi ní airport ẹ àti pàdí mi ẹ ó bá ṣe jẹ́ náà ok ok ok a máa wọ̀ ọ́ máa flex a máa flex máa flex ẹ. Yeah. Good. millions. <laughs> this is I can't believe it. <laughs> Jesus. How are you? Bros. <laughs> ah. This is massive. Yeah. no, no, no, no, no. I can't believe this. bros ah ẹ ah, ṣe ẹ ṣe ẹ ṣe <laughs> ah thank you bros it's I'm okay. very happy man. Papa, I know say na why you don't send am pictures. Mo ah, mọ̀ tí bá pictures from sí you can't jọ́ lójú mi. I swear. <laughs> you no dey send me at all at all at all. Eh, well what a surprise. this is your house bros thank you very much i can see i can see i can see ah bros eh surprise me eh surprise me ah. and um, bàtò ti sọ pé òun bọ̀ permanently yeah mo ti bẹ gba security that's your girl and housekeeper lele Oh, mọ share, she be. i can see o ti ń develop muscle. all right Hey, jẹ́ ká wọlé. ẹ ṣe gan ah. welcome. Yeah. Yeah, you. Okay. Jesus Christ. <laughs> ah. You old man. Guy, you no dey tell me anything. I need to tell you much. Jesus, man. I still have never left the US. Uh, man. Oh, ho. Oh. Bros, bros, bros, bros. Ah, no, no, no, no. no, no, no. Ah, don't worry, don't worry. Ah, this is great, man. Mm, it is. Can you imagine? Home away from home, yeah. Yeah, yeah, yeah. That's the point. Bros, Eh, so talk kíní kan fún me. Tí ẹ ṣọ́ pé owó tí mo sẹ́ǹsì lẹ fi gbélé kalẹ̀. Bros, ẹ bìdọ̀ tí yàwó ń gbé kan tí ẹ jẹ́ Yes, sir. I want luggage. ẹ gbé lọ sí àtúwà lókè tí mo ṣílẹ̀. But then eh, àwọn kan yìí kò to tà náà. Ẹ mú máa is massive. This is great. The greatest. No, like, I'm gonna take you around. Who is she? Àbẹ̀bí nìyẹn. Olóhùn máa dáná fún ẹ. Ok, kò sí nǹkan tí ó lè ṣe bó ṣe wà yẹn. Ok, ọ̀gá ẹ̀ nìyẹn. Ẹ káwọ̀ sá. Ẹ kúlẹ̀. Mo ti ṣe oríṣiríṣi ọbẹ̀ sílẹ̀. Ẹ̀gúsí, ẹ̀fọ́ rírò, àti ọ̀pọ̀lọpọ̀ ẹja. ṣó ṣe ìgbín ṣá. of course mo ti ṣe everything. wàá ṣírí. <laughs> okay okay that's nice actually basi ma ti jìyà jẹ àmàlà eh, but later in the day ma ma jẹ yẹn eh, but more, nkan tó wà very important pé ṣé o lè ṣe intercontinental dishes náà kì í ṣe local nìkan kọ́ ló máa ń ṣe. Ah, rárá sá o tó bá jẹ́ fried rice lẹ́fẹ́ àbí spag kò sí léètì mi ò lè ṣe inú everything. no o lè ṣe spaghetti bolognese. <laughs> Ah, lest i forget one thing tó wà important sí mi jù ó ní cup of tea mi in the morning afternoon and Bẹ́ẹ̀ni. before bedtime place is very important ẹ̀gbọ́n mi gan mọ̀ pé ibi tó kò náà nàìjíríà nǹkan tí mo láì jù nìyẹn ṣùgbọ́n àti wọn ti débẹ̀ yẹn bros ah mo ń mutí gan kò síbi very very important ah ah la máa fi ń jó àyà mi ò fi ń bò ògógóró bí ẹ̀gbọ́n so mọ̀ náà so tí o ti yẹn máa fi ń jó àyà mi ẹ̀gbọ́n náà máa ń. o kọjá àbáwí o kọjá àbáwí máa ń nù ẹ olówó láwọ ò ní kí máa ń nù ẹ. o máa tà gbọ́sẹ̀ gbọ́n lẹ́lẹ́jẹ́. seriously <laughs> jẹ́ lọ bí àwọn ẹ̀.

dúpẹ́ ọpẹ́lọpẹ́ ọlọ́run ọpẹ́lọpẹ́ mi lára ẹ̀ tó fi di kan tó di èmi ìgbésí ayé mi wà jọ ẹ lójú. mo dìídì sọ fún ìyá wa ni mo ní mo yọ̀ǹda ẹ jẹ́ ká gbé lolú kó débi tó fẹ́ dé mo fara gbà mo sacrifice fún lolú o lè imagine mo wá paint scenario fún lolú ní mọ́tò bá ṣe ń bọ̀ mo ní lolú tó bá jẹ́ wípé o ní owó tó lè fi tọ́jú ẹ̀mí mi kí n má bàa kú but last one ni ni last owó ẹ ni kí ló máa ṣe lolú ní kí n rest in peace lolú ní kí n kú pé òun ò lè fi owó òun wo àìsàn tó bá ń ṣe mí mi ò ṣe ló dàbí pé mi ò gbọ́ rí ní lolú tó jẹ́ wípé mo sìn pẹ̀lú gbogbo life mi lolú tó yẹ pé gbogbo ṣe ń fi owó ránṣẹ́ gbogbo nǹkan tó ní kí mò ń fi ṣe ó pátápátá mo ń ṣe jù bẹ́ẹ̀ lọ mo bá kọ́lé mo bá establish gbogbo nǹkan tó fẹ́ establish pátá mo lè fẹ́ sọ wípé kọ́bọ̀ olólú mi ò yọ ọ́nú owó ẹ̀ láì gba permission ẹ̀ yes ex-wife mi ó ní ìdòwò mo bọ́ ọ̀nà ìmọ̀ ní kò ṣòwò mi owó olówó ni mi ò ní yọ lolúwa sọ pé kí èmi kí èmi rest in peace òun ò ní fi owó títí òun gbọ́ àárẹ̀ tí àárẹ̀ bá ṣe mí I just asked him a question mo dẹ̀ mọ orí èèyàn tábúrò mi jẹ́ mo dẹ̀ mọ́ kó àbúrò mi ò nífẹ̀ẹ́ mi dénú bẹ́ẹ̀ mi ṣe nífẹ̀ẹ́ imagine lolúwa sọ pé kémi rest in peace ṣe ló dàbí pé mi ò gbọ́ rí lolú mo sìn òun rèé o òun ló délẹ̀ yìí o wọ́n ti sọ náà pé àjùmọ̀bí ò kọtàánú ẹni tó náà bá rán síyàn báyìí òun ló ń ṣìyàn lórí wo pé wọ́n bí yín pọ̀ kò túmọ̀ sí pé ó nífẹ̀ẹ́ dénú o ẹni tó bá nífẹ̀ẹ́ èèyàn dénú gangan òun lẹbi èèyàn èmi dẹ̀ ni mo ṣe wà mi kọ́ ni mo nífẹ̀ẹ́ dénúdénú èmi lẹbi ẹ̀ irú àbúrò ẹ̀ báyìí ọ̀tá ẹ̀ ni o ẹni tó san pòkò lọ kú òun ló tẹ̀ máa lọ kú torí ẹ ẹni tó bá ti ń wíṣọ èèyàn báàdì tó ti ń ro kúrò yàn tẹ́ni yẹn bá kú kò báàdì. you just keep quiet ṣé wọn kọ́ tó ń sọ jáde lẹ́nu ṣá we're talking about my brother here are you alright? for the fact pé orí ìlòdù wà pé ọmọdé ń ṣe kò rórírò kò kò mọ nǹkan tó yẹ kó sọ jáde nígbà tí mo bèrè question lọ́wọ́ ẹ̀ ó wá ti túmọ̀ sí pé kò máa rokú ro àbúrò mi. kí mo ṣe mí kó kí mi sọ̀rọ̀. lolú náà ló fà á. okay? Yeah, Wow. She okay. Ṣé enjoy ara yín? Um, ṣé ẹ mind to back keep company? Matter of fact, the bá ń lọ gan mo lè tẹ̀lé yín tẹ́ Ah, I see. Ó yé Uh, eh, Maori. worry, don't mm, keep company tẹ̀lé, I'm fine. Wow, okay. Very okay. Wow, pẹ̀lẹ́. Yóò ta. Wọ́n náà, àwọn See wọ́n náà. Ṣé dandan ló fi ń ṣe? Ọ̀rẹ́ mi bá sọ fún mi obìnrin sí mi báyìí ọlọ́mọ ti traffic yẹn ṣe rí ọlọ́mọ má bínú sí mi fresh wa àti trọfì ẹyin ṣá Ọlọ́run lè yọ trọfì kúrò lọ́dọ̀ ayé rẹ. àbí o ògùn make sense jù mo máa mú múra wọn náà ni at the same time ṣé wàá pa. kí ni kí n ọ́ fà mo usual sùn. fún mi ní nǹkan tó rẹ̀ mí náà mo jàre jẹ́ kí mi náà kàn fi ọ̀rẹ́ mi. ọ̀nà rẹ́bù ni. yeah eh, pat sorry má má bínú mo rántí pé ìgbà táwa sùn gbà yẹn ẹ̀yin tẹ ṣe rẹ́tì ẹ̀yin ti já lọ́gán o. kò máa mí gbogbo nǹkan tó ń sọ yàn mí ẹ kí wọn náà understand àwọn mates wa kan wà pé nǹkan tí wọn náà read lọ read but now they are very okay àwọn kan dájú àwọn medical doctor lọ uh, it's about grace ọ̀rẹ́ mi. lóòótọ́ ló sọ jàre grace yẹn gangan ni kókó you know what i'm saying <laughs> ẹ jẹ́ ká fi yẹn lẹ̀ ẹ pàtó mo fẹ́ béèrè questions kan lọ́wọ́ ẹ̀. ọ̀rẹ́ mi ṣàrọ̀ra. <laughs> Um, jọ̀ọ́ mo fẹ́ béèrè question kan lọ́wọ́ ẹ̀ kí ni àwọn symptoms. Eh, eh, Eh, blood cancer I àbí cancer generally. Oh, eh. ṣe gan o ṣe. o tún mọ pín àwà báwo ni màá bá ṣí. Ah. mo jẹ́rìí ọ̀rẹ́ mi mo ṣí mi <laughs> o ti pẹ́. Mm-hmm. kí ni àwọn symptoms eh, cancer? ṣé torí ẹ̀ ló ṣe wá pè mí wá síbí báyìí ni is a thing tó lè pè mí lórí fóònù or kó google search ẹ̀ náà ẹ mo mọ ọgbọ́n kan fẹ́ fi ṣe face to face gbà tí mo ní ọ̀rẹ́ tó jẹ́ oh. dọ́gọ̀ same time bóyá kí n lè put ẹ̀ báyìí ẹni tó bá ní bóyá for example bóyá blood cancer yeah. alright tẹ bá gba blood ẹ nìyẹn tẹ bá wá inject ẹ sínú blood ẹ tí ò ní cancer ṣé ó ṣeé ṣe kí ẹ ń tẹ inject ẹ sínú blood ẹ òun náà ní kánsà ó wà infected. but kò yé mi where are you driving at kí ni nǹkan tó ń sọ gbọ̀ngàn. pàtó. yes. èmi àti ẹ ti wà tipẹ́. yeah uh, for sure. ọmọ ayé dẹ̀ ni ẹ. yeah uh, uh, àjọ uh, ayé. you rub my back I rub your back. Yeah. mi ní fi nǹkan kan bò fún ẹ. I want to kill my brother. ah. okay mo understand it but mo ti ní estate agent tó bá mi wá warehouse the big one ó mọ̀ náà but you know I can't order now until after tí n bá ti wà sure of where to keep the goods yeah of course of course no now hello yeah yeah I did market survey so, so, so already I know where to put my goods yeah of course market survey àti ṣẹ́gun yẹn. good morning sir. That is it. Okay, okay, okay. I'll later. Abebi. Sir. Come, come, come. Abebi, kí ló ṣẹlẹ̀ sí tí ó yàtọ̀ sí normal one tí mo máa ń take? Ah, ẹ má bínú sir, uncle Akíntúndé ni wọ́n gbé tí kan fún mi, wọ́n ní kí n máa prepare fún yín. Wọ́n ló dáa fún heartburn fún yín, má bínú sir. <laughs> Okay, no problem. Yeah. That's my lovely brother. I trust him so much. He's going to do justice to this. Thank you. You can take your, your leave. Thank you. junction yìí náà ni eh, junction yìí ló máa pè wá àti kọjá the other junction tí àbá ti yà wọlé. so kí ni tí a máa bẹ́gbọ̀n mẹ́rin àbí wọ́n á bá wa kò yé mi o. Eh, ọ̀rọ̀ ẹ̀gbọ́n straight the other time but máa pè wọ́n lórí phone láti confirm eh, máa pè wọ́n lórí phone. Ah. kí ló ń ṣe. why don't drive by kí ló ń ṣe. mo ń feel somehow. lolu tó bá ń feel somehow park then ra súnmọ́ jùlọ súnmọ́ jùlọ súnmọ́ jùlọ súnmọ́ jùlọ ó ti tó ó ti tó ó ti tó ó ti tó ó ti tó ó ti tó ó ti tó pak pak pak pak pak pak. kí ló ṣe is it that bad? ṣé o ní ṣe bẹ́ẹ̀ tẹ́lẹ̀ ni? Akin Akin kí Ah, Akin, Akin, Akin, Akin, ah, oh my God, Akin, Akin, Akin. Bàbá, kí ló ṣe? Ah, oh my God, okay, ó yẹ ká hospital kò kọ̀, ó yẹ ká hospital ara. Oh my God, this is, this is bad, this is bad. Careful, careful. Rafi. pẹ̀lú mi báwo ni. hello ẹ̀gbọ́n hello. ẹ ẹ̀gbọ́n èmi àti lolú náà làjọ wà à ń jáde lọ́n tiwa ni the next lọ́kọ̀ bẹ̀ sí ń gba àyàmú. mo rẹ̀ ní pé kó jẹ́ kí wọ́n gba steering lọ́wọ́ ẹ̀ kó park síwájú kí n kí n kí n wọlé all of a sudden he just slumped he fainted briefly. ó faint. ó ti ó ti lajú sí náà ó ti lajú sí. ok kí ni nǹkan tó fẹ́ ṣe. mo tẹ fẹ́ gbé lọ sí nearest hospital around ni let them just attend to him. irọ́ irọ́ irọ́ má gbé lọ sí hospital mi o ah, family hospital wa kan wà tí gbogbo a máa ń lò ẹgbẹ́ eh, medical history everybody wà bẹ́ẹ̀ ibẹ̀ ni kò máa gbé lọ. ẹ mi ò family hospital tọ̀dọ̀ yín. màá máa text address ẹ̀ sẹ́nsìn na náà dẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àwọn oní doctor to máa ń tọ́jú ẹ̀ personally máa lọ dà nǹkan rú o máa lọ dẹ ibẹ̀ ni kẹ́ máa gbé lọ torí ọlọ́run fọlọ́run bẹ̀ ó ní fojú sunkún àbúrò torí ọlọ́run ibẹ̀ ni kò máa gbé lọ èmi náà bá yín bẹ̀ ń sìn máa text ẹ̀ sí ẹ̀ tó nǹkan bá conscious ó yẹ kó lè rántí bẹ̀ please jọ torí ọlọ́run ibẹ̀ ni kò máa gbé lọ. ok Okay, ok mama expect ẹ̀gbọ́n ẹ ṣe é jẹ́ ti lè send ẹ̀jọ̀. helal olun. Otur şey bẹ́ẹ̀ látàárọ̀ ni wọ́n ti gbàbúrò ẹ̀ wá ó wà wọ́ọ̀dù báyìí wà wọ́ọ̀dù báyìí ẹ̀ mo ti sọ fún ẹ gbogbo wa pé ọkọ máa ní láti conduct this of the ah, màá sọ pé ó ní leukemia ó dẹ̀ ti wà ní advanced stage kò dẹ̀ sí chemotherapy kankan tó lè wò ó màdé tó sọ pé ó ní just six months to live Ara, o yẹn ò ṣe é ní ìwọ máa jókòó ọ̀rẹ́ máa jókòó gbà yẹn màá tó wá sọ màá break news yẹn kò sí wàhálà kì í ṣe gan máa pẹ́ lè tán. ọ̀gá ṣíwọ̀ ló dára ẹ̀ tí wọ́n fẹ́ fi ìrònú para ẹ̀ ni. àwọn dókítà tó ń sọ six months twelve months ṣáwọn lọ́lọ́run ni ah, ti sọ fún ẹ gbàgbé yẹn o lè kó àti rẹ̀ tún wọ́n sọ fún wípé tó bá dọ̀la o ó máa kú ẹni náà padà ló fifty years láyé àdẹ̀tí rẹ̀ tọ́ àṣọ pé kò lè kú sí láyé tó dẹ̀ fò tán lẹ̀ tó kú immediately so gbogbo ẹ̀ ọwọ́ ọlọ́ọ̀ ló wà wo ò lè kú. Blood cancer. Mama, don't you believe me? mi ò láì bó ṣe ń ṣe yìí o mi ò láì bó ṣe ń ṣe yìí o ẹ̀gbọ́n ẹ̀ lèmi jẹ́ ó dẹ̀ dájú pé ẹni tó bá kọ́kọ́ wá náà ló máa kọ́kọ́ lọ máa ṣáájú ẹ̀ kú bó tilẹ̀ jẹ́ pé àgbàwá méjì ò ní kú sí ara máa dàgbà máa dògbó ni ẹ sọ fi gbogbo yẹn lẹ̀ stop thinking like this ah, èmi ò láìkẹ́ o mi ò láìkẹ́ o máa kú very soon. Ah, ah, ọ̀gá ò lè kú. ó lè kú jàre ah, ó dẹ̀ ń tẹnu mọ́ máa kú sùn ó lè kú ó lè kú ó lè kú ó lè kú. ògbẹ́ <laughs> tó bá ní kó kú ó lè kú. àkókò tó bá ní kó kú ó máa kú ni o. kò tiẹ̀ lè kú. Hmm. àṣé báyé ṣe rí leléyìí àṣé lóòótọ́ ni pé kò sí àdúgbò kan lábẹ́ òrùn àti òṣùpá ìbànújẹ́ ló kún inú ayé mo ti kékeré tẹpá mọ́ṣẹ́ ojoojúmọ́ ni mo fi ń sáré àti là mo gba ìlú ọba lọ láti lọ ṣiṣẹ́ kárakára kí n lè jẹ́ níyàn díẹ̀ ló kù kó tútù tì mí sí kòtò mo wá ṣiṣẹ́ tán mo bóde pàdé mo kó owó jọ mo fowó ránṣẹ́ sílé kí wọ́n bá mi kọ́ ilé ńlá lọ. Mo ra mọ́tò ayọ́kẹ́lẹ́ ránṣẹ́. Táyọ̀ tí ìdùnnú ni mo fi fìlú ọba sílẹ̀. Mo délé mò ń yọ̀ pé Ọlọ́run bá ti gbàdúrà mi. Mò ń yọ̀ pé kí n fẹ́yàwó kí n bímọ. Hmm, ìròyìn ti dé lójijì pé mo ní kánsá ṣébi tí màá gbáráyé mi sí eléyìí. Hmm. ilé ni mo kọ́ sílẹ̀ yìí o mi ò tí ì sùn bẹ̀ bóṣù kan tí ìròyìn ìbànújẹ́ yìí fi wọlé dé hmm. èyí mà ga o ṣébi tí màá wá parí ayé mi sí eléyìí. ça. Please just take this steering. Ọ̀gá, the regulars yìí náà ni. Ah, baby. Sir? I said, take it away. And mind you, let this be the last time you are going to bring me tea. Àbí oúnjẹ, anything for that matter. Tí bá ní ìdẹ́ni tí máa take it away. Take it away. Get out. Come on. Òun náà ló ń wó ràkọràkọ ẹ̀. Àkómọ bó ṣe rí lẹ́nu. Wọ́n dẹ̀ ní àtibọ̀n ló ń ṣiṣẹ́ fún. Èmi dẹ̀ mọ̀ pé mi ò kúkú ní àtibọ̀n. Tí n bá dẹ̀ mú kò ní jẹ́ kí n ní náà ni. kólú ẹ̀ má dáhùn jẹ́ kí n pe. kí ètò ìṣòro ọgbẹ́ òkè ṣe dáadáa jàre ẹ ó sọ pé tó bá ti ṣe máa sùn nídìí ẹ̀ ní orí ìfẹ́ kí n sùn nǹkan tó ń ṣe é nìyẹn. kí ni kọ́ mo ṣe tẹ́lẹ̀ bí mo kún un sọ. ló ń bọ̀ ẹ̀ sọ. hello. hello sir ẹ wò ó mo gbé tí dọdọ ọgá ń ṣe lọ́nà àwọn ohun tí kọ̀ọ̀kan mọ́ wọn lé mi jáde ni ò yẹn ni mo ní kí n ṣàlàyé fún yín o. Ah, kò mú wọn bá bẹ́ẹ̀ ni wọ́n náwọn mú mọ́. àbálà bá lọmọkùnrin yìí ni ṣé fífa àlàáfíà àti ẹ̀ náà ni wo wo wo just like I told you abọ̀n tó ní chronic gan wọ́n sọ fún mi ní ẹsẹ̀ pé ó lè pa so the best way náà ni ká fi treat ẹ̀ tí ò bá gbà nínú tíì mọ̀ tí ò mú tíì mọ̀ wo àwọn oúnjẹ máa bá mi fi sínú ẹ̀. sá ẹ̀mí ń pé kí n já tí kí n máa dà sínú ọbẹ̀ fún wọn o kò yẹ o lè lọ kò fi sínú ẹ just make sure pé o ń continue láti máa lò o ń continue láti máa bẹ́ẹ̀ yà. ok tó bá ti jẹ́ bẹ́ẹ̀ ṣe fẹ́ nìyẹn kò sí problem sir. ó yé ni ìyẹn tán torí ẹgbàá rẹ tó ń jọ̀sán ni now yes á ah, <laughs> dáa fún ẹ jáde ìwọ náà ní fojú sunkún ẹbí ara bẹ́ẹ̀ ni tó bá lálàáfíà tán ó dá mi lójú pé ó máa dúpẹ́ lọ́wọ́ èmi àti ẹ̀. <laughs> torí màá sọ fún pé ọ̀pọ̀lọpọ̀ Ọlọ́run ọ̀pọ̀lọpọ̀ èmi àti wọ lára ẹ yeah. ó ṣe torí Ọlọ́run ẹni àwọn make sure pé lò ó torí Ọlọ́run jọ eh. èmi ṣáà mo gbà eh, ẹ síṣẹ́ ọkùnrin balẹ̀ ẹ bá burú mi ó <laughs> eh, ṣe kọ ṣáà make sure pé ó ń consume anyhow ṣó ti yẹ ẹ bá mi fi sóúnjẹ fún fi sẹ́nitìn fún kó mú ìṣọ̀kún kọ̀ǹsùmẹ̀. òkú ni kò mọ iye tó ń dágọ̀ ẹni tí a ń torí ẹgbà tó ń jọ̀sán ni bẹ́ẹ̀ ni ò ṣe jàre. all right sir okay ó dáhùn sir. ala wa ń kí ẹ̀kún tó tó bẹ́ẹ̀ tá à ń pọ́n lójú tó bẹ́ẹ̀. lolúkúkú ni ẹni tá à ń torí ẹgbà rẹ tó ń jọ̀sán he doesn't understand hard born terrible and the only solution náà ni nǹkan tó ní kó máa fi sínú tíì fún àbí sínú oúnjẹ fún mi lọ́ba ní òun tíì kò yé rárá kò yé Ọlọ́run tó bá yé ni ṣé òun kọ́ ló máa request fún. ṣé ọ̀rọ̀ lolú náà lè wọ́n sáré kiri sítẹ̀ sáré sọ́tún sáré sọ́tún sítẹ̀ inú kó mu tí kò sùn tó bá jẹ́ wo lo ní àtìbò yẹn ṣé lolú máa ma ṣe gbogbo nǹkan tó ń ṣe ẹni tó san pópó lọ kú. kí ló ń ṣe ẹ kí ló ń tó ní problem pẹ̀lú lolú láti ìgbà tí mo ti sọ̀rọ̀ yìí fún ẹ báyìí ah ká gbàgbọ́ orí lolú òpin gbà yẹn let me tell you something tèmi bá ní hard on tí lolú ò ṣe bí mo ṣe ń ṣe yìí duty ti tèmi ni kémi ṣe bí mo ṣe ń ṣe yìí oh yes mi ò lè trade for anything jọ má jẹ́ kí mi àti ẹ jà o má jẹ́ kí mi àti àtijọ́ tí mo ti sọ̀rọ̀ yìí fún ẹ ló ti máa ń ṣe bákan lórí ọ̀rọ̀ àbúrò mi leave him mm. i love him and i will continue to love and i will love him till i die All right, please. àbẹ̀bí gbogbo nǹkan tó ń sọ lórí fóònù kò yé mi ọ̀rẹ́ mi pépéré ń pèsè rẹ̀ òun náà ń bẹ lẹ́gbẹ̀ẹ́ mi ó sì lóun fẹ́ gbọ́ gbogbo nǹkan tó fẹ́ sọ ló jẹ́ àjọ wá. sórí kò parọ́ o torí ọ̀rọ̀ tó fẹ́ sọ ló jẹ́ àwa bíbí o. ibi àbòsí náà la máa rẹ́yìn méjèèjì sí mm. ẹ wo bẹ́nu yín ṣe ń ta. so o mọ̀ pé ìran ló ń jẹ ojú. ìwọ náà ló sọ pé gbogbo nǹkan tó sọ lórí fóònù ó sọ fún mi náà ló jẹ́ àwa. kò sí wàhálà ẹ dáalé ẹ wò torí ọ̀rọ̀ ọ̀gá mi ni láti bí ọjọ́ mẹ́ta báyìí ń ṣe lọ́ọ́ ọ̀gá mi kàn ń ká gbọ́gbọ́ nulẹ̀ mú mọ́ nǹkan tó ń ṣe wọn sí wọn kó kansọ́kọ̀ yìí. kì í ṣe kansọ́kọ̀ kìnnì lùkúlùkù ni ó lè jẹ́ lùkúlùkù. ṣé ẹ wà ókè. kó mọ̀ sì ṣe pé o mọ̀ pé ìlú èbò náà ti dé kó mọ̀ sì ṣe pé oúnjẹ tó ń fún wọn ni ò bá wọn mi o wà ókè ṣé ìwọ ló ti ń bá mi sè látọjọ́ yìí bóyá kó máa gbóúnjẹ wá láti lè yín wá fún wọn. wo àbẹ̀bí mi tiẹ̀ ní bísínẹ́sì fún ọ wo mo lẹ́nìkan tó lóun ò fún mi ní lúbúlúbú kan wo tó bá ti bá ń dànù di ọ̀gá rẹ̀ báyìí wo tí n bá ti lè fi fẹ́ ọ̀gá rẹ̀ bòye ń tọ́jú rẹ̀ tẹ́ pé àwọ̀rí ò mọ̀ dán ni. mo wo bó ti ya wèrè ah. kò fẹ́ ọ̀gá mi kémi máa ṣe ọmọdọ̀ lọ́dọ̀ yín ṣó wa ókè ṣá. ìmọ̀ tọ́jú rẹ̀. ṣó joke ni. abẹ́bí so ibi ló wà tó ti rojọ́ pẹ̀lú àwọn good for nothing but ẹjọ́ burúkú. ẹ wo ẹjọ́ ẹsan tá a gbọ́. ṣé kò yẹ kó o ti mọ irú wọn ni. ká hmm. ṣe mú kánbó. Hmm nígbà wọn ti láwọn fẹ́ wá tá àti fẹ́ wọn àwọn tó sì nílé bọ̀gìnì bọ̀gìnì la fẹ́ fẹ́. àti ẹ̀ lè fẹ́ rú wọn mm. irú wọn ti á jẹ́ ó ti yé mi. àwọn tó ń ṣe cleaner bí láàfẹ́ olóògbé jẹ́. mọ̀dí ó yá ẹ dìde ẹ dìde wá máa lọ ní tẹ́ sọ́tù. àti gbá kásì títa kété bíi mìíràn kẹ̀kẹ́ wọn rú wa. ẹ ṣe ẹ ṣe ó dàbọ̀. ó ti yé mi. Àbẹ̀bí gbogbo nǹkan tó sọ léni pátápátá òun lọ̀gá máa gbọ́ sí. ẹ wo ẹ má bínú wọn kàn wá ẹ má bínú àìbáwọlẹ ṣe wá ẹ má bínú jàre. Mm. ẹ ló pẹ̀lú mi káàárọ̀ káàárọ̀ amúwà bólúwa ó ti fẹ́ débi ok third street àbí ẹ ó fẹ́ gbé mi jáde mi ò jáde kí ni ìdùnnú mi tí màá máa jáde náà pẹ̀lú agídí ni. Ah ok tó bá dé náà alágídí.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 Phenomenally, I still confirm it. You're the one my heart just keep on yearning for. It's funny, the whole world's on me, but I can't give up. My love is calling. Phenomenally, I still confirm tell it. Tell You're the one my heart keep yearning for. Wamu boshali nelu wane mu wamu boshali o. Wamu boshali wonu wonu.

who says tomorrow is sure tomorrow is not certain now ìwọ́n ló fi gbígbá pé nǹkan lọ ṣe pé bí àwọn aṣáájú mi lọ́dún kọ́bí ìmọ̀ aṣáájú mi àìmọye ẹgbẹ́ fi kọ̀ọ̀kan ṣe lọ́kọ̀ ìrọ̀lọ́kọ̀ òkú fẹsẹ̀ lọ the moment now wọ́n á to pé tó dáa pé nǹkan lọ sí ìdí fi ẹsẹ̀ yìí sọ̀tún to you guys bàbá enjoy this time now wait till my very first life ṣáwọn ọmọ ẹbí máa ṣáwọn ẹni àwọn fẹ́ ṣá ìdí náà wọ́n ṣáwọn jẹ náà tí wọ́n ala ní problem yẹn á ní problem náà. Báwo sì máa wọrí òní láti wọrí ààrẹ tó ń bẹ̀rẹ̀ ká wọ́n àwọn stripper àwọn olùwà ní sálà tí lọ́mọ ìlú ọ̀gbìn ló ṣe kẹ́rẹ́ náà wọ́n sì tún múra ẹ̀ bá kúrò bẹ́ẹ̀ tí ìlú ṣe bí ti rà sọ́kùnrin àwọn ọ̀yà àwọn ọ̀gbìn àwọn èsì wọn máa ká ẹnu wọn lábẹ́ máa fi lẹ́lẹ́ sálẹ̀ lẹ́nu ìyẹn wọn máa tutù wọn ẹ wọlé báyìí sí wòlé dáa fún tó bá yà á di pé wọn fẹ́ sọ pé ìrònú ẹ wọn á jẹ kó máa feel heat you understand tó feel owó chile-chile room so tí wọn bá ṣe wá fẹ́ wọlé tó máa sọ pé ìlógun ẹ̀ẹ́ náà kì í àpapọ̀ ìyẹn lèmi á fẹ́ mọ̀ tó bá lọ sọ pé wọn kàn ń steve wọn náà lọ ń trust me ọmọ ẹmọ ọmọ ní fi máì ṣeré mo ti tó jìjì ọmọ ẹmọ ló máa fi máì ṣeré kan ló máa fi máì gẹ ṣeré lẹ́fà náà sọ́dà ó máa hit up bàbá something something you understand. Yeah. Um, so, you know my own boy. Yeah, so. That's my boy. Up to you, man. I'm for real. Take my hand and walk with me, girl, my girl, I'm down for real. already, but check it to the note shows that ẹ ló pẹ̀lú mi afa hey yeah, yeah, yeah. mo ní nice time I enjoyed myself I had fun but the point is mo jeans yìí mi ò bá lady yẹn lẹ́gbẹ̀ẹ́ mi mọ́ she left without collecting anything and mo ti check around mo pẹ́ mi ti wá okay. <laughs> I'm okay I'm okay very okay àmọ́ ah, kò sí anything mo wà okay as in ara mi le dáadáa mi ò feel weak like before everything perfect mo enjoy ara mi inú mi dùn ọmọ this is great nǹkan máa kàn sọ e, e, yes yes Okay, okay. ibo ló wà báyìí. ok just drive down now so that we can i will join join you at the park. ẹ ká máa lọ ẹ máa change nísìnyí mo kàn fẹ́ wo jẹun kan wẹ̀ no when i get home i ma wẹ̀ ok ẹ ṣe. Okay. ṣé ọkọ mi wà lé. ọkọ yín. mo mí pé ọ̀gá ẹ̀ ẹni tó gbà ẹ̀ síṣẹ́ ọkọ mi ni ẹni tó nílé yìí. ó wà lé. ṣé o mọ nǹkan tó ti ẹ̀ ṣẹlẹ̀ ká tó máa rojọ́ bá mi gbé àwọn ẹ̀rù mi wọlé. Ah, ẹ dúró ẹ dúró ẹ dúró ẹ jẹ́ kí n lọ bá wọn ná. rí i ẹ jẹ́ kí n lọ bá wọn ná. ok mi ò ní kó má lọ bá bọ̀ má pè. ẹ jẹ́ kí n sọ fún wọn ná kí n lọ bá wọn ná. ṣé kí á mi ò ní pẹ́ mi ò ní pẹ́. and so what kí ló tún wá ṣe ìwọ ló dúró gbowó ní ọjọ́ ìná kí wàá ní gbogbo lè. Um, Mr. Man as you can see mo ti kẹ́rù wá sílé ọkọ. what ilé ọkọ bo. ẹ farabalẹ̀ jàre tó ń sọ̀rọ̀ bí ẹni tí nǹkan jó lẹ́nu ah you keep quiet and let me talk. hey bàbá ọkọ mi. táàrí bàbá ọkọ ẹ dá padà dá pìdì kí ló ń ṣe ọ mi o ah mo lè you can see the doubt in me ta lọkọ ta níyàwó. ọkọ mi ni <laughs> ẹ dẹ̀ pé mo ṣe wà ní mo ti lóyún sá. I see ah mo ti mọ ọrú yín. ẹ̀gbọ́n ọkọ mi lẹ jẹ́ so bàbá ọkọ mi náà lẹ́yìn náà. ṣùgbọ́n àdùsá kí ló ń ṣèyàn ọmọ sí ìnáwó ah! tẹ́bá ti rí ilẹ̀ ọlọ́ra ah, ẹlẹ́ni láti takú síbẹ̀ ni o òrókùn ológun jẹ̀bìsì àyà àti ilẹ̀ ọlọ́ra ilé máa ju ẹ́ dànù kò ń ṣe ibi tó lè dúró sí let me tell you something ah o mọ bí mo ṣe jẹ́ sí ṣá ọ̀rọ̀ èmi ni mo kù fún gbogbo nǹkan nígbèsí ayé yìí and mi ò lè jẹ́ kó wọnú ilé ayé kó wá bá ayé ẹ̀jẹ̀ ok. ta ni bàbá ọkọ ẹ. mi ò ṣe èèyàn tí ò dáa ọmọ dáadáa ni mi o bàbá ọkọ mi ṣe rí ọlọ́run ló ń ṣọlá bó ṣe wọ ọlọ́run ló dẹ̀ máa ń ṣọlá ẹ̀ kéde máa wò ó wọ́n ti lé mi kúrò nílé oh. reason tí mo ṣe kẹ́rù mi wá síbí nìyẹn because àwọn òbí mi ní pé kí n kó lọ sí ọ̀dọ̀ ẹni tó fún mi lóyún in fact kò ní ná yín lówó rárá because ọ̀ọ́ ní kẹ́ ṣe introduction níbi tẹ́ ti máa ṣe engagement so mo kò mo kò fẹ́ wá fira mi jẹ yín lọ́rùn kò yé yín. lẹ́yìn ayé ò tí ì débi tó máa gbé ah, àwọn òbí tó lé ẹ jáde tí wọ́n láwọn ò fẹ́ introduction tó láwọn ò fẹ́ agreement wọ́n mọ̀ pé ọmọ pa òbí ìbọn ni ẹ̀ bàbá aṣẹ́wó tẹ́ ń kọ̀bọ̀ ibo ló fẹ́ gbé wọ̀ kò ṣe bí kò possible. Ah. bàbá ọkọ mi ọmọ dáadáa ni mí o mo máa wùwà dáadáa o mi ò ń ṣe ẹ wo iṣẹ́ rere tọ́lọ́run ṣe fún mi yìí àwọn èèyàn kan wà tí wọ́n ń fi owó wá tó jẹ́ pé ọlọ́run ò ṣe fún wọn so ọba aláàánú ni oore tó dẹ̀ ṣe fẹ́ mi èmi ò ready láti ṣe anything sí. let me tell you something àwọn dókítà tí òfin síbẹ̀ wọ́n máa ń yọ peacefully tí nǹkan kan ò ní ṣẹlẹ̀ a máa yọ oyún eléyìí gba bí mo ṣe sọ fún ẹ. ẹ bàbá ọkọ mi ibùjókòó mi ni mo dé yìí kò dẹ̀ sí ẹni tó lè ṣe mi nídìí kúrò mẹ́. i'm sorry you can't stay here kò possible ṣé ni mo dijú sí i kí n tó là á kó ti jáde kúrò nílé kí n tó là ojú yẹn. okay sir okay kò sí wàhálà better. all right sir. mo sì di o. lórí kórè àbúrò my nonsense type. Look, I can be violent. Yes! As in, I can be violent. Kò sí nǹkan tí mo lè ṣe fún ẹ. Mo lè lu ẹ́ pàbí tójú kò sí yìí. Ẹ̀gbọ́n ẹ̀gbọ́n ẹ jẹ́ kí n pe pẹ̀lú mi, olóògbé fún mi. Pẹ̀lú mi ló kún ẹ sùn. olúwa ti ṣòun ńlá. Hello, sir. We are police officers from Iriadi police station. Oh, are ẹ̀yin ọlọ́pàá tán retí. Yes. Yes. Oh, good. You're welcome, officer. Um, this is the lady in question. Get her arrested. We are from Area D police station you are under arrest for intruding the privacy of this house. Thank you! Ẹ mọ ṣe Under arrest. Gbé mo ile sí ilé No, ile ẹni tó fún mi lóyún. Ilé bàbá ọmọ Are you okay? Ibo ni ilé ọkọ ẹ? Ibo ni ilé bàbá ọmọ Wait, wait, are you listening to yourself? Kí ló ń sọ? Ọkọ ẹ ẹni tó fún ẹ lóyún, tí sáré We are not even certain of anything here. So you mean you are pregnant? Yes, mo ti and reason tí mo ṣe kó ẹrù mi wá sílé ọkọ mi nìyẹn because wọ́n ti lé mi kúrò lé. allegedly no no no n kọ́ ló fún ẹ ó wà ó sọ pé claim kó ló fún ẹ lóyún ni. yes mo ṣe bí apé òun ló fún ẹ yes hold on hold on please um, Mr. Man ṣe mọ arábìnrin yìí. of course as in very brief meeting. very brief. actually mi mo mo lọ lọ́jọ́ yẹn but then i mean it's just a one night stand thing i mean i don't think it's anything serious ṣé nǹkan kan pa yín pọ̀ ṣẹjọ lájọṣepọ̀. I think so. Oh, it was it was just the one I stand as in I was drunk. Nothing is certain here. Please eh, excuse me I'm, very very sorry. Bóyá kò lè answer question dada. Èmi àti ẹ̀jọ́ ní àjọṣepọ̀ àjọṣepọ̀ Jọ̀jọ̀ jọ̀ máa kọ́ ọlọ́pàá ní tó máa sọ mẹ́. Uncle, ṣe protect ara yín. Yes, he did. I just said I was. Oh, protect ara ẹ̀ kó tó máa ṣe bí ọ̀gbọ́n. I was drunk. See, see, ẹ wò kò sí yo eléyìí ò sí pé à ń gba kinní kan mọ́ra lọ́wọ́ kò wà sure ó But ẹ má bínú ẹ jọ ṣe ẹ jẹ́ kí n bá question because kò get ẹ̀ dáadáa like wọ́n bí wá she ṣé a ní nǹkan pọ̀ kò yẹ ẹ wo a ní nǹkan mi ateni. so emi mo le explain Don't buy yo èmi yo ṣe get so àjọ ní nǹkan pọ̀ dáadáa and again I àlò protection so result ẹ̀ náà lè lè. ìjọ just help me please eh, do your job no, your please job. get her arrested Uncle. they they had something but he was fully protected yes. fully please, protected o blockade ẹ pé. calm down sir ṣe mọ nǹkan tó máa ṣẹlẹ̀ ni pé a máa need láti dúró four to six months tá a bá ṣe embryo test tán. Eh, excuse, excuse me, please. Officers, I invited you here for a purpose. So purpose then you can carry out ẹ arrest ẹ tàbá ti wá dé bẹ́ẹ̀ tán tàbá ti police station tán a lè máa sọ̀rọ̀ nípa eh, embryo or no embryo test but for now please live with her. exactly ẹ jẹ́ kọ́kọ́ mu dé station yìí náà then we can begin to you know just talk talk from there. excuse me with due respect we cannot make this arrest. officer let's go.

olólùfẹ́ mi lẹ̀ jẹ́ kí n máa lọ. o lè lọ àmọ́ ah, ah, ti bínú lọ wọn náà ti fẹ́ fẹ́ máa bínú lọ ní orí kìnìún. kí ló fẹ́ kí mi máa dúró máa ṣe. àbànà o mọ bó ṣe ń lọ náà. baba i don try for you. na you carry me go this this. as i carry you go there okay na mo dẹ̀ tún mo tún mọ́ ọlọ́pàá wá sílé gbé kí wọ́n wọ kúrò nílé. ṣé o fẹ́ kí. i understand just calm down now mo talk to this girl. make we talk to this girl i follow you do i follow you do. why you dey talk like this na you be my guy again please guy come come. I'm ọmọ gentility ò ṣe most things for life o i tell you gentility no dey do am o i tell you na me i i do i let me talk to this girl. Tolu, wetin be your problem? You understand? Wetin be your problem now? Make I help you talk to this person. Wá wá wo, díẹ̀ sọ̀kan fún ẹ, díẹ̀ sọ̀kan fún ẹ, gbogbo agídí tó ń ṣe yìí, ọmọ kò rún anything o ọmọ pé ẹ gbà òun lọkọ wèrè you understand i know wetin i go fit do you wey you go comot for inside this house lolu ló lọ ń fọ̀n bọ̀ tí ló lọ ń fọ̀n pé òun ò fẹ́ wà lọ́wọ́ òun ò anything you understand because wàá ti wọ́ díẹ̀ dànù màá wọ́ díẹ̀ lẹ́tọ́ gbogbo díẹ̀ màá bó fẹ́ jẹ ni i don i don send you you understand but as it is màá fún ẹ option kan because òun ti sọ pé kí n sọ̀rọ̀ see baba eh? i dey beg on her behalf shey you understand eh? na small thing for you lọ́ba gbá bí a bí room and parlour self-contained kan àbí one room self-contained Go move nǹkan ẹ̀ sí pending the time tí wọ́n máa fi confam bóyá wọ́n lo lóyún àbí wọ́n lóyún you understand she get so uh, ash eh? nǹkan tó bá ṣe fún ẹ̀sìn nìyẹn so make you just ìyẹn ò ṣe problem I mean I go take care of all those ones I go make the calls I get some agents wey I go call you understand ibi tó máa move sí nìyẹn kò sí kinní. ẹ jọ ẹ ní sùúrù ṣé wọ́n máa ń gbalé fún ìyàwó ilé ni kò yé mi ṣé kò ti yẹ kó máa yé yín pé mi ò lè kúrò nínú ilé yìí mo ti kó wá síbi mi ò lè kúrò nínú ilé yìí why why dey ṣe stress me báyìí ẹ máa lọ gbalé fún mi síbì kan nílé ọkọ mi tílé ọkọ mi wà tó rí báyìí i know i'm going nowhere gbalé fún mi síta. ìgbà tó ń sọ̀rọ̀ ọkọ àti ìyàwó òrùka tó ti fi sí ẹ lọ́wọ́ dànù. ìwọ fi oyún tó wà nínú mi ti so wá papọ̀ ṣogẹ́ tí inú lẹ́yìn ni máa gbé ẹ nira yín lára ah. èmi ò kúrò níbi ṣé ṣé kò yẹ kẹtì mọ́gbà tí mo ti kẹ́rù wá pé mi ò ní kúrò lẹ́yìn. this is crazy man. ó ti kà ẹ́ láyà. wàhálà yìí ọmọ hmm. tó máa ṣẹlẹ̀ ọ̀rọ̀ yìí ti ń lọ síbi tí kò yẹ kó lọ the best thing báyìí ni as in the best bet báyìí ni pé kágẹ́tì ẹ̀ ní as in a ní àwọn spare rooms guest rooms wà nínú lẹ́yìn jẹ́ kó kàn máa gbé ọkàn for now. so kó máa bẹ́ẹ̀ gbé àbí. Ah, there's nothing I can do as it is now. sílẹ̀ máa rí ibẹ̀ àwọn. ok tó bá yẹ bí nǹkan tó no problem. wo ash ṣe fẹ́ gbọ́ eh, mi ò sọ lọ́rọ̀ mo pa láṣẹ ibi tó máa fi fi ẹlẹ́mọ̀ọ́ṣọ́ ẹ̀ṣọ́ ni kò ra aṣọ ṣùgbọ́n mi guest room tó ní kò wáyé ibẹ̀ ni kò máa wà two four seven mo fẹ́ rí pé bí àwọn lọ́ọ̀tà ara nù pé kíní kan mo fẹ́ rí else o máa kàn dínú yọ ṣó ti gbọ́ mi. ṣòwárí guest room tó ní ẹ máa fi mí sí yẹn ibẹ̀ gangan ni wọ́n fúnra ẹ máa máa gbé because èmi àtọkọ mi lájọ máa máa sun nínú the same room tájọ máa jí ń Be kí lè ń fà náà ṣé kò yẹ ti understand pé mo ti dé sí yín lọ́rùn ni no ọkọ mi ni mo dẹ̀ lóyún fún ni for real. this girl is sick. very sick. she's sick. very very very sick. dáná fọ́kọ mi. ok fine mi ò ní bínú léni nítorí òmò tẹ́lẹ̀ right. but lẹ́yìn ọ̀rọ̀ tí mo fẹ́ bá ẹ sọ yìí tó bá wá padà try ẹ̀ bá mi gbé ojú ẹ̀mí yẹn wá dẹ̀ rí ìbínú rẹ̀ because mo máa bínú gan tó bá ní etí kó fi gbọ́ gbogbo nǹkan tí mo fẹ́ bá ẹ tó ń sìn. àbẹ̀bí láti ẹ̀ ní ìlọ má dáná fún ọkọ mi mọ́ yes ó ti di èèwọ̀ and i'm very sure pé gbogbo ọ̀rọ̀ tí mo bẹ sọ ń sìn owó ẹ̀ létí má ṣe mistake ẹ̀ má ṣe mistake pé o fẹ́ dáná kankan o because oh, ọmọ mi ò mo máa bínú gan kò jù bẹ́ẹ̀ lọ. bọ́wá uh, mo ò ní kẹ́ má fi pe oúnjẹ fọkàn yín o bọ̀ ó ní tí ìkan tí ẹ̀gbọ́n ọ̀gá gbé fún mi tán ní kí n máa kó fún ọ ní àárọ̀ àti alẹ́ ó dàbí ẹni pé ó ní ṣe pẹ̀lú health wọn. Eh? What's so special about tea? Like me, ò lè make tea. No, ma worry. Tó bá ti di time jọkọ mi máa mu tea. I will know what to do about it, okay? Má po tea, má po anything, má gbomi kaná. Mi ò fẹ́. Má dáná fún ọkọ mi mọ́. Lẹ́lẹ́nu lọ. pẹ̀lú mi pẹ̀lú mi some mysteries are beginning to unfold pẹ̀lú nǹkan tí ọmọ ọ̀dọ́ sọ fún mi sìn tó ní pé ẹ̀gbọ́n lolúfòmù tí ó ní kó wá fún láàárọ̀ àti lálẹ́ pẹ̀lú mi kó má lọ jẹ́ wípé nǹkan táwọn àrùn ló ń work towards you see we need to be very smart stop touching me how many times will I tell you that má fọkàn mi mọ́. báwo ló ṣe máa ní kí n má fọwọ́ kàn yín you are my husband for God's sake. I'm not your husband mind you I'm not your husband mi ò kí n ṣe ọkọ ẹ. okay fine o kì í ṣọkọ mi but you are the father of my unborn child. anyway let's forget about that. ṣé o enjoy oúnjẹ tó jẹ lálẹ́. òun mi kọ́ ló prepare oúnjẹ yẹn. yes <laughs> èmi àti ọmọ ẹ̀ la jọ sí i. Definitely, Abebi ò ní query lọ. No, Abebi ò ní query at all. Because the ni mo sọ fún pé oúnjẹ tí ọkọ mama máa That's jẹ láti sísìn lọ èmi ni Because duty mi ni ẹni ẹlẹ́ni ò nígbà ṣe mi ṣe. So baby we o need láti wà nice báyìí because we yìí ní ìdè èmi kọ́ ni máa sọ pé mo fẹ́ fọwọ́ kàn yín mo yìí fẹ́ kó fọwọ́ kàn fúnra mi lóyún àjọ ní oyún èèyàn ọmọ yìí wà lóyún ìwọ náà wò fọwọ́ kan. fi mí kalẹ̀ mi má má bá mi sọ báyẹn mọ́ ọmọ wo ni oyún oṣù méjì ló ń bá mi sọ pé ọmọ miss mi kí n fọwọ́ kan mọ́ ọmọ jù don't put this baby for every our conversation again please kí ni gbogbo nonsense will you get out of this way get out please. I said get out of this place. Get out. Ah, please, please, please. Okay, Take your leave. Okay, please, okay, please. Okay, just wait. Just step out. Nísìnyí, má Can you imagine? What kind of... Dream about me. Oh, goodness. What a crazy lady. Hmm. What this time of my life? mo wá lọ ń pass through gbogbo wàhálà yìí ọmọ ni wọ́n lọ pọ́n fẹ́ bí fún mi yìí àná tí mo lè máa fún gẹ̀ẹ́ látẹ̀ńṣẹ̀ báyìí hope is not going to be a regret on our part àbí kí ni àǹfààní àtẹ̀ṣẹ́ ti bá ń fún báyìí tí mo pé kò ní dalẹ̀ to be short-lived mm -hmm. by still need to show her love for the sake of my baby yẹ kí n máa kò yẹ kí n máa lejú sí mọ́ jẹ́ kí n show ẹ some love maybe the baby will feel it I think I have to turn a new leaf and try at least she's not bad looking I will give it a try. Joko sórí. ẹ má bẹ̀rẹ̀ o. ṣó wà ókè ìjọ wo nìyẹn oh, ó ṣe ní má fi mí jókòó nígbà tó jẹ́ pé ìwọ gan ti ń wọ bọ́ńfò òun wọ bọ́ńfò nínú ilé ọkọ mi abẹ́bí baby, wà wa ṣá sha. No ṣé bo ṣe máa ń lele. Oh, oni mission bọ̀ mo fẹ́ kó yẹ ẹ tó bá jẹ́ pé o ní mission lóòótọ́ o le kí n ja olùwọlé ṣó get mi o gbádùn mi ò wà ókè mi o dẹ̀ fi ọkọ mi báyàn ṣeré ẹ má bínú ẹ má bínú òṣì náà ló máa sọ ẹ di bó ṣe ranjú irú ẹ irú ẹ irú ẹ náà wá kò bẹ̀rẹ̀ ẹ sórí mo fẹ́ kó máa jí ẹ tó bá padà wọrú aṣọ báyìí mi ò ní sun aṣọ yẹn níná nìkan màá sun ìwọ náà mọ́ná yẹn bẹ̀rẹ̀ ẹ kò kí ara ẹ bá mi get red wine kó gbé wá bá mi nínú bedroom ọkọ mi tó wà lókè mi ò sọ pé tìsàlẹ̀ torí àti tó ṣẹ́ pé ṣùgbọ́n <laughs> mo dẹ̀ fẹ́ kó máa yí ẹ pé mi ò gbádùn. bẹ́ẹ̀rẹ̀ àìkú kí ara ẹ̀ wo bí kó máa yí ẹ pé kí ni pé mi ò gbádùn mo fẹ́ kó máa rìn nínú ọpọlọ ẹ tí ò fẹ́ pé yẹn ní gbogbo ìgbà pé kí ni pé mi ò gbádùn. ẹ má bínú ma. ẹ gbà mí rádaràda ọjọ́ náà rèé bí àná tó kẹ́rù dé ó wá dé nísìnyí ń pariwo bí ẹni pé bíbá ìkọlù bá wà. Okay. Let's toast to the beginning òkè jẹ́ Sorry, ṣe báyìí. iṣẹ́ láti ṣe. èmi ò ní padà sínú yàrá yẹn mọ́ o torí látẹ̀ni lọ inú yàrá ẹ̀ ni màmá sùn sí ìwọ náà mọ̀ pé nǹkan tá a bá fi sílẹ̀ lẹ́nu orí tó àti pé lolú lálẹ́ yìí lórí Africa Magic Yorùbá a ní nǹkan tá a bá ṣe. recharge card last time bíbí sọ tó tó rí sẹ́yìn fẹ́fẹ́. calm down now. mo lọ ṣiṣẹ́ kó mú ọ wá. babe. ó sọ. aṣọ tí à ń lọ nìyẹn. mo ti ń lọ náà. ó tẹ dúró kí n resume kó tó máa lọ. ìgbà tí mo mọ̀ pé ó ti wà around tó kí wá ni jọ̀ọ́ ṣó ṣàgbàgbé kan tí mo sọ fún ẹ. ìwọ ni. mi ò látọ̀ sún la mi ò ní wá síbi iṣẹ́ o. mi ò gbàgbé ọjọ́ tèmi náà bá ti sí lára bàbá mi dúró síbi iṣẹ́ tèmi náà. sure now sure. níbo ló wá ti ń lọ báyìí. mo lọ sọ́dọ̀ boyfriend fẹ́ lọ lo weekend lọ́dọ̀. okay bá mi kí o. all right ó ṣe. Okay bóyá ká lọ máa sọ̀rọ̀ ní hello ah èmi ti ń on níbi iṣẹ́ báyìí o ìgbà tí mo ní kí ẹ wá gbà lánàá ẹ wá no no no no Eh, lè rí mi báyìí ẹ lè rí mi ẹ lè rí mi lọ́la àtọ̀túnla gan ó di monday nìyẹn ah ẹ wo ẹ lè rí mi o ẹ lè rí mi all right. hello Regina báwo ni ṣé ti gbà wípé alápọ̀nmẹ́ lé nìyí mò ń dúró díẹ̀ nílé náà. ẹ má bínú sí mi mo mọ̀ pé a ní appointment ọmọ ọ̀dọ̀ mi mo sáré rush wá hospital sí i ẹ abẹ́bí kò mi o ó kọ́ dákú ni. hospital báwo. eléyìí náà urgent ọlọ́run jẹ́ kí nǹkan ṣàbẹ̀bí ṣó yẹ filẹ̀ lọ́sítítù àwọn dókítà àtìkẹ́ sáré wá bá mi lè torí ọlọ́run. bọ ẹ má ẹwọ ẹ má bínú tí má ṣe kúrò lọ́sítítù máa máa lọ́dọ̀ yìí i'm so sorry. move quickly thank you ṣe àbẹ̀bí wà lọ́sítítù. a jẹ́ pé mi ni mo láti ṣiṣẹ́ ìfúnra mi nìyẹn. kì í ṣe bẹ́ẹ̀ tẹ́lẹ̀ ó kọ̀ dídí dákú mi. pẹ̀lú gbogbo series of tests I carry out a rí àwọn elements. ó ti lóyún. ẹ hold on ara àwọn elements àwọn traces kọ̀ọ̀kan pé poison ó jẹ́ poison poison májèlé how ṣe ó pé poison yẹn jẹ ní àbí. wọ́n yín ló yẹ kí n ti bẹ̀rẹ̀ yẹn madam. dá mi sípò tí máa fẹ́ délé nìyẹn wá jókòó. ìwọ ah, ti sọ fún mi pé mo sì ní ṣe ni mo sáré bọ̀. a ti wà lọ́nà nìyẹn tó ti lè jẹ́ pé òun ló pè yẹn a fẹ́ dé bí ẹjọ́ kí ni kí n fi ṣe yín lálejò. ẹ ṣùọ́. mo wọ́n kì báyìí. ọ̀kì mò ń bọ̀ má báyìí bọ̀ tó fẹ́ mu tíì yìí mi ìmọ̀ ẹ fẹ́ kó bá òtúkọ̀ òtún mu tíì. mi ò tíì o ní láti mu eléyìí o blood cancer lọ ní kò ṣe cure heartburn ṣe cure má pa mí má kó bá mi o ní láti mu eléyìí tú àmú tú àmú dáadáa pàápàá i don't understand you ṣé nǹkan méjì náà wọn abájá àti táìmù ó yá yá yá gbìyànjú kò mú kò mú kò mú. Hmm. a tún máa ronú hmm, bá ṣe máa ṣe ọ̀rọ̀ handball lọ́tọ̀ mú kí ni mú gbogbo tó wà ní ló máa mú o gbogbo ẹ̀ ló bros kò dàbí ẹni usual test mo máa ń take before pé ṣẹlẹ̀ ẹ á dìgbà sí. báwo ni o ṣe ní taste bẹ́ẹ̀ lẹ́nu ẹ̀ wọ́n tó ń ṣàárẹ̀ ṣẹ́nu ẹ máa lọ́mà ni taste ẹ̀ náà lè nọ́mà náà kí ló ṣe kí ló jẹ́ òkè kí ló jẹ́ òkè wọ́n bọ́ sí fún ẹ pàápàá sí ah. nǹkan tó ń jẹ́ òkè yá dáre ó tiẹ̀ bá mi ṣe gẹ́ another one gẹ́ ó yá another one another one another one mú mú mú.

bá mi jí ẹjọ́ ẹ bá mi jí lónìí náà. àríkẹ́ kí ló ti wá ṣe báyìí náà. báwo mo yẹ ṣe. Ah, báwo ló ṣe ṣe. ìgbà tẹ́ni ẹ máa wá ẹ wá ìgbà tẹ́ni ẹ tún máa pè mí sí mi ò sí around. ẹ ń bọ̀ lọ lọ. boyfriend. lọ sọ́dọ̀ boyfriend ọ ṣe kò bá mi ṣáàjọ. tó bá wà lówó tí kò bá. o lè gbàgbé yẹn àbí. Hmm? Hmm? Hmm. All right, that was one. Okay. All right. kí ni ìtumọ̀ gbogbo eléyìí báyìí sí ẹ mọ̀ pé mo ṣe lose àbúrò mi ẹ jẹ́ kí n mọ̀nà àbúrò mi ẹ jẹ́ kí ẹ mú wá sí police station what's the reason for this arrest ọlọ́pàá. shut up your mouth ṣọgbẹ́rúgbẹ́rú yín sàn so nǹkan tó sọ fún mi ni pé so arrest àwọn arrest ẹjọ yẹn so we're just doing that for fun Abi, Eh? ọ̀dájú ni èmi yes ah, ah, kí ló dé kí ló dé ah no we can buy yín kọ kò kò wípé kó má really I've been suspecting you. hello hey, doctor No, mo àbí lè sọ púpọ̀ ilé ẹ̀yìn wọn wá àwọn ọmọ pé bá ti sọ ju gbogbo the kasala máa post nìyẹn máa wá yọjú sí ẹ máa yọjú sí ẹ oye okay then all right. Yeah. I don't know film so so báwo ni ẹ ṣe implicate mi i don't get mo bá yín sọ̀rọ̀ lórí fóònù kí ni ìtumọ̀ yẹn. very good mo like a question. Yeah. that was the beginning of my suspicion. ìgbà tó ti di pé wọ́n ní pé ọ̀rẹ́ mi wọ́n check out wọ́n ní pé ó ní cancer doctor ẹ̀yin náà ẹ̀yin sọ pé èèyàn ní cancer thank God for Google mo lọ sí Google fúnra mi mo lọ search mo lọ check àwọn symptoms cancer several times mo realize pé gbogbo nǹkan tó ṣe ọ̀rẹ́ mi kò sí symptom cancer ní gbogbo kìnìyàn. ah is that your profession ṣé doctor ni wọ́n ni àbí ah, ẹ má gbọ́ nǹkan tí màá yí sọ ṣá. mi ò mọ kó ṣe doctor. ah for your information i planted Regina in that house. what. the whole police officer's pregnancy was my idea. Ah, ọlọ́pàá kírímínà gọ́gọ́ lélẹ́yìn. To make confessional statement ọlọ́pàá kí ni reason tó ṣe máa plant èèyàn sínú ilé ẹlòmíì without the person's consent ó tún pa ọ́ ẹni ẹgbẹ́ wọ́n lè ní bọ̀ wọ́n. wọ́n máa ń sọ you're still doing in my office. Hey? well lóòótọ́ ni kò lóyún tẹ́lẹ̀ àmọ́ nísìn ó ti lóyún fún àbúrò yìí. you a liar tell me how you want me to believe that Regina ò lóyún kankan. embryo test any hospital of your choice. Let's not carry out the test. Ah. You see? Ẹ ti rí pé ẹ̀yin criminals Especially you. So o mọ̀ pé tí ìtò ní kí Come back kó máa pò fún àbúrò ẹ̀? Òun ló ládùn náà ṣe hospital. Yes! Ìgbà tó ṣe test lọ́mọ̀ pé tí ìyẹn poison one ńbẹ̀. And the same thing, the same thing Only come back máa pò fún àbúrò stupid man, this stupid doctor. Ah, tó fi ní kókógun abẹ́rẹ́ pa. àṣà mi ò mọ kankan pẹ́ a. ètò ìṣe báyìí náà mo ṣe ń ṣe ìwọ̀n àròpá jẹ̀bi ni dókítọ̀ dókítọ̀ onídìkúlà rẹ̀ ń kúnlẹ̀ bí wèrè níwájú ọlọ́pàá ẹ wo orí ẹ̀ pé ní o. ṣẹrẹ ṣẹrẹ ìméjì ṣẹrẹ ìméjì you guys are criminals. let, let me tell you something eh? I need, I need very concrete evidence to show you guys. yes I have it here. evidence. You see this pen? Chatiri? Mm-hmm. What has this got to do with me? Pen yìí, òun náà plant síbi tẹ́yìn méjèèjì, ẹ̀yin òpònú méjèèjì, tẹ́tí lọ́n ṣe fàájì. Ẹ pàtó. Wo ewu náà spot dẹ. Àti wọ́n báyìí nílé lè bá. tado. ló gbà ló báyìí oṣù bíbá yìí? Bóyá àwọn tó kúrò ń bẹ́ẹ̀ lónìí, mò ń bọ̀ wá mu. Ẹ wá mu. Pàdé mi ti jó dorí kókó báyìí. kí ló ṣẹlẹ̀. oògùn yẹn O ti sún lójú kò ṣiṣẹ́ ni mo ṣe fẹ́ kó ṣiṣẹ́ náà. yes wákàtí náà ó yẹ kó ti sọdá sọ ó yẹ kó ti kó tún dá six months kan fún. Ah, ah, mo ti sọ fún pé kò ní sùúrù. ó pariwo mo sọ fún pé kò ní O ni ara máa ṣe ni tabara ṣe bẹ́yẹn wọn O ní fura sí wa after six months ó máa jọ́ lọ́run ní pé ó ṣùọ́. mark trust me gòbè kan tó wá wà olórí burúkú kan ẹgbẹ́rẹ́ òsì kan ní òun lóyún fún tí mo sọ fún ẹ̀ náà ìyẹn ò jẹ́ kí ọmọ ọ̀dọ̀ yẹn ráyè fún ní àti tí àti poison yẹn mọ́ mo ti sọ fún pé kò gbé wá sí hospital mi wọ́n ti gbé wá a máa terminate pregnancy ẹ̀ ní ló bá tán wíìlì ẹ̀ wá hospital olóhùn wá hospital ti wá jẹ́ ká gbọ́dọ̀ mọ̀ ẹ̀ ti sẹ́gbẹ̀ kan tí tí òun náà yìí wọ́n fún mi ní concern jẹ́ ká wá nọ́mbà ṣe máa ṣe kí ni kíákíá wá padà mi tó máa ṣẹlẹ̀ máa fún ẹ ní nǹkan kan tó bá ti wá lo nǹkan yẹn ó máa fi yẹ tó bá ti wá fi ẹ máa bá sọ̀sọ̀ tó mi ibẹ̀ gangan ẹ máa ṣe kíni ẹ máa ti gún lábẹ́rẹ́ ó yẹ àkókò finish ẹ síbẹ̀. àbàdí ah, ah, mi ìwọ mo fi jọ ìwọ náà ló kọ́ mi ọ àyọ burúkú díẹ̀. káyì má sọ bẹ́ẹ̀ mọ́. <laughs> àṣẹ jàre jàre kọ́jú mọ́ kó fẹ́ ká discuss. ọ̀rọ̀ eh, àjàre. Hmm. Yes. Only camera. I'll show you guys. Ah! Ah! Hey! Ah, ah! Ah! Ah! Let's see. Let's see. Um, officer, I, I need to make some things clear to you. Ṣé ẹ dé ibẹ̀ ṣe ń wò mí? Mi this disease in question àbúrò mi ni ọmọ ìyá mi ni nǹkan tó dà lénìyàn ọpẹ́lọpẹ́ Ọlọ́run ọpẹ́lọpẹ́ mi ni wọ́n sacrifice a lot láti jẹ́ kí Lolú ní owó gbogbo nǹkan tí Lolú dẹ̀ ní kí mò ń fowó ṣe pátápátá tí mo fowó ṣe mi ò yọ kọ́bọ̀ sẹ́yìn nù owó Lolú ìfẹ́ tèmi ní sí Lolú ni Lolú ò ní sí mi padà ikú tèmi ò Lolú ni Lolú ń rò sí èmi níjọta ló gbé ní airport láti yẹn tú sí mi lọ́wọ́ ni mò ń bèrè lọ pé ṣé ó lè fi owó ẹ̀ tọ́jú health mi ó ní láyéláyé àfi kí n kú dànù mo bá rò ó àwọn bíi méjì mẹ́ta tí mo tún fọ̀rọ̀ yìí ló jẹ́ kó yé mi wípé ẹni tó bá rogún yóò nà téèyàn bá pàdánù kó sí nǹkan tó burú bẹ́ẹ̀. ẹ̀sùn mo ò ní lolúgbẹ́ ọmọ ìyá mi again that was what happened. ẹ̀gbọ́n. pẹ̀lú mi you were there ẹ̀gbọ́n náà wá sọ ẹ̀gbọ́n ẹ̀mí pé ẹ pa kí n lo nítorí nǹkan tó ṣẹlẹ̀ nínú mọ́tò lọ́jọ́ ẹ̀. you were there. so you think Akin never loved you. never did. you think he never had your interest at heart. he never did. what we did. he never did. did. he loves you so much. he can do anything because of you. ẹ̀gbọ́n mo wà bẹ́ẹ̀ mo wà bẹ́ẹ̀ lọ́jọ́ yẹn nígbà tí incident yẹn ṣẹlẹ̀ ìgbà tẹ́ bínú lọ mo gbé kí mo bá sọ̀rọ̀ mo bèrè lọ́wọ́ ẹgbẹ́ wáyé tó yìí máa sọ̀rọ̀ máa ẹ̀ sí ọkọ báwo ni màá sáà máa ẹgbẹ́ ṣé kò rí ṣé kò rí bọ́ bó ṣe fíl ni ó dẹ̀ sọ fún mi pé he meant no harm. ah ọ̀rẹ́ kí ló ṣẹlẹ̀ náà lè tó mú tẹ̀ lolo mo fẹ́ bẹ́ẹ̀ sọ̀rọ̀ and because wọ́n ní okun ọmọ ìyá kan kì í jù báyìí she understand i mean kẹ́gbọ́n tó kúrò lẹ́ẹ̀kan ọgbọ́n kan tán sọ wọ́n ní family. Yeah. of course i know that already but you can like n be kí n máa gbé sàrà you understand now um, i noticed something nígbà tí èmi àti ẹ̀gbọ́n ti yàwá pìkẹ́ láti airport yẹn mm-hmm. now tó bá rántí ẹ̀gbọ́n kàrọ̀ kan ní orí social media. yeah posting. yeah and he was directing that question to you. yeah. o rántí response tó fún wọn. of course I did. that's horrible that's sick yeah I mean tó bá yẹ pé we are very oh, oh, take cognizance of immediate environment ẹ̀ ń gbà ẹni wa understanding pé. Pe It didn't get down well with him. Opa <laughs> wanted the wrong place. And I was even trying to stop you at some point, but unfortunately, me or lè máa sọ, mi ò lè máa correct ẹ And mind you, another point to it is this. I ti to solve mi tẹ́lẹ̀ pé àwọn máa spend a day or two But look at bá ti hmm. He left already. So that means he's hungry. Ore, thank you very much. Uh, by now, you're kò ti mọ̀ mí ẹ kó tí mo kọ́ tí mo lè ṣe àti tí mo lè ṣe. well i was trying to drive to a point abọ́tẹ̀gbọ́n lifestyle wọn mi ò mi ò like at all. I know, right? can you imagine coming wọ́n ti gbé ògógóró dání to pick me at the airport one of my mobile in London I was just trying to make him realize that all those things are not you know I made a point pé tí wọ́n bá máa sick pé mo mọ̀ pé ọtí ló máa fà á mi ò lè fi ẹ̀gbọ́n mi ṣeré àtọ́ látọ̀ in fact jẹ́ ń jẹ́ kó yẹ pé tó yẹ pé thirty million tí mo ní yẹn according to that post náà ni pé kí n wá i'm ready to part with everything and ìyẹn nìkan kọ́ in fact wọ́n á gbé organ ni wọ́n need why won't i give it to him i have nobody but him kò sí bàbá mọ́ kò sí àmì àti fúláwà náà mo bá ti ń forí rọ láti before we travel i was just trying to let him know some things he should by now not pé mo wà so. mean to him like, like that. How you could understand by now. He's my all and all. He's the only one, apart from you, that is a friend. Though you're a family too, but you should understand what I'm saying. Well, I I pray he interpreted the way you've just said it, but uh, I mean... Thank you so much for the observation. I appreciate it. That's all we're friends, bro. Ah. And that's all we're family, according to oh. <laughs> yeah, yeah. He said he could give his life for you to survive. He said he can give his all. He never meant it. He never did. He just wanted you to stop drinking. That's it. I don't. Oh, Omeke. Kẹ́tì lolú òmí rẹ̀. Kẹ́tì àìnísùúrù ẹ̀yìn àìnísùúrù ẹ̀yìn gbogbo especially you I need àìnísùúrù ẹ̀ àṣìgbọ́ officer ìgbọ́n ọlọ́mọ náà nù. in this case yẹ ti rí mistake from both sides please let's let's just sort it out and make it. police officer sir take both of them take them away. Oh, Mr. Man. Mistake me from both sides, but please let's just talk. Please go. Mi ò ṣe kà sá, please. Àwọn ọ̀rọ̀ mi ni ẹjọ́ Oh, doctor, enjoy. ẹjọ́. better abẹ́lẹ́ the lọ́wọ́lọ́wọ́.